الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته inshallah ta'ala a máa tẹ̀síwájú nínú àlàyé tá à ń ṣe ṣókíṣókí lórí àwọn ahadith tó ń bẹ nínú ìwé 200 golden hadith from the messenger of Allah ti Abdul Malik Mujahid tí ó kọ tí ilé tẹ̀wé Darussalam ní orílẹ̀-èdè Saudi Arabia tí wọ́n gbé jáde lónìí inshallah ta'ala hadith ẹlẹ́ẹ̀kọkànlélógójì inú ìwé náà ó lágbèyẹ̀wò hadith number 41 àdéhùn náà lọ báyìí pé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ pé unzuru ila man huwa asfala minkum wala tanzuru ila man huwa fawqakum fahuwa ajdaru alla tazdaru ni'matallah bádìí sì ti lọ́nà a gbìyànjú a kà lórí gẹ́bí ìṣe wa. Mm ṣílá Muhammad sallallahu alaihi wasallam sọ pé unzuru unzuru unzuru unzuru unzuru ila man asfala minkum. Huwa asfala minkum. Huwa asfala minkum. Huwa asfala minkum. Huwa asfala minkum. Huwa asfala minkum. Unzuru ila man. Unzuru هو أسفل منكم هو أسفل منكم انظروا إلى من هو أسفل منكم انظروا إلى من هو أسفل منكم انظروا إلى من هو أسفل منكم انظروا إلى من هو أسفل منكم انظروا إلى من هو أسفل منكم انظروا إلى من هو أسفل منكم انظروا إلى من هو أسفل منكم انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من هو نعم يا ولا تنظروا إلى من هو فوقكم فوقكم ولا تنظروا إلى من هو ولا تنظروا إلى من هو فوقكم فوقكم ولا تنظروا إلى من هو فوقكم ولا تنظروا إلى من tó jẹ́ kí n kàbẹ̀yìn papọ̀ ní pé àti kọ́ ń zòrò ìlà mẹ́nu húwà tẹ́lẹ̀ òun náà ló tún wà ń bí iná nǹkan ń zòrò ìlà mẹ́nu húwà àti mọ̀ tẹ́lẹ̀ wàlá tán zòrò ìlà mẹ́nu húwà fáwọ́ kọkùn. Ìjájọ sọ́lẹ̀ méjì. Wàlá tán zòrò ìlà mẹ́nu húwà fáwọ́ kọkùn. ولا تنظروا إلى من انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم فهو أجدر فهو أجدر فهو أجدر فهو أجدر فهو أجدر فهو أجدر ألا تصدروا ألا تصدروا ألا تصدروا فهو أجدر فهو أجدر ألا تصدروا ألا فهو أجدر ألا تزدروا فهو أجدر ألا تزدروا فهو أجدر ألا تزدروا فهو أجدر ألا تزدروا جاجا ولا ميجي فهو أجدر ألا تزدروا فهو أجدر ألا انظروا إلى من هو أسفل منكم انظروا إلى من وأكثر منكم ولا تنظروا إلى من هو فوقكم ولا تنظروا إلى من هو فوقكم فهو أجدر ألا تصدروا فهو أجدر ألا تصدروا إجاجو كالاتوكي انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم فهو أجدر ألا تزدروا نعمة الله نعمة الله بتادي سين باري سينو ويجامو لاتوكي انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم فهو أجدر ألا تزدروا نعمة الله <clears throat> انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم فهو أجدر ألا تزدروا نعمة الله انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم fàhúwà ajẹ́dáró alátàdáró ni'mat Allah hadith yẹn wà ní sọ́yìn muslim ìpìlẹ̀ hadith yẹn gangan ní sọ́yìn muslim ló hadith number two thousand nine inshallah ta'ala yóò rí bẹ́ẹ̀ hadith two thousand nine hundred and ó bá ń bẹ̀ inṣàlá tààrẹ ìbẹ̀rù wa ní wa hmm, ọlọ́run ṣe lọ. ìtumọ̀ rẹ̀ ní bọ̀rọ̀ gidi òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ wípé unzuru ila man huwa asfala minkum unzuru ẹ wo. ìlà mẹ́nuwa asfala minkum ọ̀dọ̀ ẹni tó ṣe wípé ẹni tẹ́ mọ̀ wò ní mẹ́n ẹni tó ṣe pé huwa òun asfala minkum hmm? asfala minkum ó wà nísàlẹ̀ tí yẹn pé ó tún kéré sí ó wà nísàlẹ̀ yìí hmm? asfala ó wà nísàlẹ̀ tí yẹn wala tanzuru ẹ má máa ṣe máa wo ìlà mẹ́nuwà fa ọ̀kọ́kùn ẹni tó ṣe pé ó wà lókè yín ó ń zòrú ẹ máa wo ìlà mẹ́nuwà asfala minkum ẹni tó wà ń sàlẹ̀ yín wàhálà tàǹzórò ẹ má ṣe máa wo ìlà mẹ́nuwà fa ọ̀kọ́kùn ẹni tó wà lókè yín fàhùwà ajídàrú ìṣesí máa wẹn tó wà ń sálẹ̀ láì má máa wẹn tó wà lókè yìí fàhùwà ìṣesí yìí á òun ni ó jẹ́ kó ló dáa jù ọ́ anla tasdaru ni'matallahi tẹ́ẹ̀fì ni máa yẹpẹrẹ tàbí tẹ́ẹ̀fì ni máa fojú kéré tàbí tẹ́ẹ̀fì ni máa fojú rí náà tàbí tẹ́ẹ̀fì ni máa ṣe àìkàkún tàbí tẹ́ẹ̀fì ni máa pàtàkì ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún yín kẹ́ ẹ máa wẹ́n tó wà ń sálẹ̀ hùn kẹ́ ẹ má máa wẹ́n tó wà lókè yín kẹ́ ẹ máa wẹ́n tó wà ń sálẹ̀ yín hùn ájídárù òun ló bá a mú jù lọ tí ó mú yín tí ó là yín tí ó dáàbò bò yín kúrò níbi ìmọ̀ fojú rí náà tàbí máa fojú yẹpẹrẹ tàbí máa fojú kéré tàbí máa máa láìkà kún tàbí máa máa kà á sí. Si Hmm? tàbí mọ̀mọ́ pàtàkì ìdẹ̀ra ìtọ́lọ́run bá ṣe fún yín bá dìsí ṣe mọ́ ni. yìí ẹ̀kọ́ pọ̀ ń gidi o tàbá ní ká mú lọ́kọ̀ọ̀kan nínú sọ́hí muslim hadith number two thousand nine hundred sixty three èyí tó kọ́ wá gan nínú rìwáyà mi lélẹ́yìí o musa muslim tó kọ́ one b two thousand nine sixty yẹn gangan ó ní ànábì sallallahu alaihi wasallam kò sọ pé idha nazara ahadukum ila man fuddila alayhi fil mali wal khalq falyanzur ila man huwa asfala minhu mimman fuddila alayhi fuddila alayhi ó ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ wípé ìdá nadhara ahadukum nígbà tí ọ̀kọ̀ọ̀kan nu yín bá wo ìlà man fuddila alaihi ẹni tá a ṣe àjùlọ fún tó lọ́lá jùlọ fílímáàlì nínú dúkìá wàlẹ̀ kọ́lùkì àti ìṣẹ̀dá rẹ̀ ọlọ́run bá pọ́nlé jùlọ ọlọ́run fún lọ́lá jùlọ ọlọ́run ọlọ́run jẹ́ kó jùlọ. falyanzur kóńtàn yá tètè wo ìlàmín wà asfala ẹni tó wà nísàlẹ̀ míníhù sí òun náà ní máa ń fòdè láàrin nínú ẹni tó wá ṣàjùlọ fún wọn náà wọ́n ṣàjùlọ tiẹ̀ jù tiẹ̀ lọ ẹni tó lọ́lá jùlọ. hadith ìlú ìyẹn ju hadith tọ̀hún torí pé ètí wọn kà ń sìn ló yanjú ìta ha yẹn torí pẹ́lú mi yóò mọ̀ pé torí ẹ̀wọ̀n pé kọ́lọ́ ṣàánú wa àṣetán ó ń ṣiṣẹ́ káàkiri ni iléèwé tá a sì lọ yìí ọ̀pọ̀lọpọ̀ wa tá a lọ school àwọn courses àti subject tá a ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà wàhálà ń bẹ ń bẹ ló fi jẹ́ pé mo kàwé nìkan kò ran kéèyàn ó dúró ṣinṣin lórí Islam nítorí pé bá a ṣe kàwé yìí náà àwọn òròrí kan náà ni wọ́n kójọ tó dìgbé tàǹkà yìí fún àpẹẹrẹ sọ́bjẹ́tì kan secondary school tí wọ́n tún máa lọ ń ṣe yunifásitì tàǹpẹ̀ ní economics tí ó pẹ̀ka jáde látara rẹ̀ tí wọ́n pè ní finance ó pẹ̀ka jáde lára rẹ̀ banking banking and finance finance tún wà nínú rẹ̀ náà ní accounting Hmm? business administration gbogbo àwọn kọ́ọ̀sì tí mo sọ yìí tí èèyàn ò bá business administration banking finance banking and finance uh, accounting economics àwọn iṣẹ́ wọ̀nyí tí èèyàn ò bá ṣọ́ra kó lọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn yóò gbé èèyàn wọ náà jọ gbèdè torí pé ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kọ́yàn ń bẹ̀ ó dá lórí ìròrí kan nípa ọrọ̀ ajé àti ètò òṣúná tá à ń pè ní capitalism ọ̀rọ̀ sìmàlíyà lọ́dọ̀ àwọn afọ́nṣẹ́rẹ́ capitalism capitalism fúnra ara rẹ̀ ọ̀pákùtìlẹ̀ tó gbé bóde òun náà ni ó ń bẹ lábẹ́ democracy náà ìyẹn ni political ideology tiẹ̀ eh? democracy so ká mú capitalism nísìn kí ni ìpìlẹ̀ capitalism kí ló dúró lé lórí kankankan ní tó dúró lé lórí ni wípé kálukú máa ronú bóun ó sì jèrè bóun ó ṣe lówó láì ní wòye sí àwọn tó ń jẹ lérè yẹn kí ni ipa tó ń kó nígbèsí àwọn yòókù nínú àwùjọ rárá sáà máa ní máa ní máa kójọ máa ní máa òní principle gbọdọ̀ ń pè ní competition ìyẹn pé ẹ̀ máa figagbága lórí ọ̀rọ̀ ayé gbọ́dọ̀ pé àwọn kan padà dé tí wọ́n sọ pé fair competition o bọ̀tọ̀ ọ̀rọ̀ wọn yẹn ò wọlé náà ló fà tó jẹ́ pé gbogbo strategy yẹn ni pé àwọn ọgbọ́n ẹ̀wẹ́ stratagem àwọn ọgbọ́n ẹ̀wẹ́ téèyàn bá lè lò láti lè ṣáájú àwọn yòókù nípa kíkó ọ̀rọ̀ ayé jọ téèyàn máa lò òun ló bí ìyẹn làkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni ó wá bí ọ̀pá ẹlẹ́ẹ̀kejì tó fi tilẹ̀ tá à ń pè ní usury lédè ìbò tí wọ́n tó ń pè ní interest ní modern times tá à ń pè ní rìbá nínú ṣẹ̀ríà Islam olówó èlé olówó èlé òun gangan ni tó ń jẹ́ capitalism tó lé lórí. kò sì sí tí máa mú èèyàn kó sínú owó èlé ju tànàbí sọ ìlọ téèyàn bá ti tẹ̀lé ọ̀rọ̀ ànábì yóò kò sí torí pé téèyàn bá ti ń wo ẹni tó wà lókè rẹ̀ ò fẹ́ bá tó wà wọn tó jù ń sálẹ̀ o lè má ní nǹkan tó tó láti fi ṣe òwò láti lè bóńtàn wọn lọ yáwó èlé lọ́dọ̀ tí wọ́n èlé tí wọ́n fi sìyẹn níwàá jẹ́ kó ṣiṣẹ́ takuntakun kò lè rèrè púpọ̀ kò lè rè lébùsàn bó sì dẹrú àwọn tó yọ lówó èlé nu àwọn ń mú ẹ̀jẹ̀ tiẹ̀ ò ń ṣiṣẹ́ fún wọn nígbẹ̀yìngbẹ́ náà wọ́n padà ta lé iṣẹ́ wọn ni tábà lọ kàtà àwọn èèyàn ńláńlá ní UK láyé john àwọn òǹkọ̀wé ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ wọn they died in penury ìyẹn ni pé wọ́n kú lólòṣì kódà tó fi dórí àwọn Shakespeare tó fi dórí àwọn Charles Dickens tó ẹgbà èèyàn bá ń kà àti gbogbo àwọn ẹ̀mọ̀ ká yìí tó fà ni pé àwọn publishers yẹn láwọn tó mọ iléeṣẹ́ ìtẹ̀wé tó mọ ń gbèwé jáde àwọn capitalist yẹn ni pé àwọn oníṣòwò tó yẹ pé èrè làwọn fẹ́ jẹ òun ni wọ́n ẹ̀yìn gan ìsìn bí mo ṣe ń sọ̀rọ̀ ìwọ tó bá ti kọ̀wé rí ìwọ lọ gbé fáwọn oníṣẹ́ ìtẹ̀wé ó rí i pé ìwọ tó ṣiṣẹ́ gan-an kò ní rí àwọn tí wọ́n láwọn bọ́ tẹ̀hún àwọn ni yóò mọ kó gbogbo èrè rẹ̀ wọ́n sì kọ́ copyright mo rántí ọ̀rọ̀ ìgbà kan táwọn kan ní ká kọ̀wé ọ̀rẹ́ wa kan tó ní kó kọ̀wé ìwé fọmọ secondary degree science wọ́n ní tó bá ti kọ̀wé òǹdí yóò tọwọ́ bọ̀wé àwọn ò fún ní ṣé two hundred copies àbí five hundred copies wọ́n kò fún un lẹ́yìn tí wọ́n bá ti kó fún tán wọ́n fún ní wíyán five thousand naira lẹ́yìn yẹn àwọn ni wọ́n wọ́n ta gbogbo yòókù lọ láéláé ẹ̀sìn ọ̀pá àwọn sì ti ní outlet ẹ wọ ọpọlọ ẹ oṣẹ́ tó ṣe ojú láwọn òfin ẹ pòfẹ́sọ̀ kan ẹ patient ìlera gbogbo ẹ àwọn àwọn entrepreneurs náà ní oko gbogbo wọn torí capitalism tí mo kàn fẹ́ fàyọ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti kú lólóṣì látara principle yìí kì í sọ̀rọ̀ ìwé nìkan o gbogbo ọ̀rọ̀ iṣẹ́ náà ni o ẹ̀rọ àwọn èèyàn tí wọ́n ti lóòkè lóòkè lóòkè nígbà bá yálẹ̀ rí pé ilé iṣẹ́ wọn ni wọ́n fẹ́ lù ú gbàǹjo àwọn wo ni ó lù ú gbàǹjo àwọn tó ya lówó lákọ̀ọ́kọ́ náà ni ó lù ú gbàǹjo ẹ̀rí pé wọ́n ní báǹkì tí wọ́n fẹ́ ta lé yẹn àwọn tó wá fẹ́ lù ú gbàǹjo yìí owó tó jẹ wọ́n tẹ́lẹ̀ wọ́n ti gbà á owó wọ́n tún ti gbẹ̀lé o ṣùgbọ́n torí pé èlé yẹn yóò máa lé sí i nínú máàsì olẹ́gùn wọ́n ń pè ní interest simple and compound interest báńkì sì ní compound interest lóhùn yóò mọ expand ni àwọn kan ti ẹ̀wà tó burú débi pé yóò fẹ́ wọ geometrical progression <laughs> yóò fẹ́ wọ èyí ó kàn máa lelele ní orí gbogbo àwọn orílẹ̀-èdè tí wọ́n bá yáwó tí wọ́n fi lè san án tí wọ́n bá lọ sírò owó tí wọ́n ti san ó ti ju owó tí wọ́n yá lọ ṣùgbọ́n torí èléhùn èlé yẹn làwọn kan jókòó kalẹ̀ gbígbà tí àwọn gómìnà pé lọ́ máa ṣiṣẹ́ gbogbo èrè ẹ̀ máa kó fáwa. ẹ wá rí òun gbà tí ní kò lè san mọ́ bóyá ń tọ̀ ń kú àbí kò kú wọn á declare bankrupt ilé iṣẹ́ òun gangan tó kó tó lòun kó jọ́njọ́ náà wọ́n wá lù ú gbàǹjo ilé tó lòun kọ́ yẹn wọ́n lù ú gbàǹjo àwọn yóò tún wá dọwọ́ rẹ̀ sápò kí ló máa ń fà á téèyàn fi máa ń kó sínú ìṣòro yìí òun náà ni kéèyàn máa ń wo ẹni tó wà lókè láì ní bojú wẹni tó wà ń sálẹ̀ tí ò bá bojú wẹni tó wà ń sálẹ̀ kíákíá lèyàn lọ wọ́wọ́ èlé yá bẹ́ẹ̀ sì ni torí ẹlòmíì bá ṣe sọ ẹnà yóò àwọn ọmọbìnrin kẹ́bù lè ṣe wá fẹ́ dàgbàsókè àpèéṣe téèyàn ní dàgbàsókè dandan ni kéèyàn yáwó èlé kó tí dàgbàsókè ẹn kò tí báwa mùsùlùmí ò ṣe bẹ̀rẹ̀ sí yára wa lówó tí ò ní lè lè nù ìgbà tí èmi náà ṣọ́gù nǹkan èbó tí wàá ṣọ́gù ọlọ́run ti jẹ́ òlàlùlà ó ti làlù yọ báyìí ó ti kí ló tún wá kù kọ́rdọ̀n hasanan ó wà ní Qur'an kọ́rdọ̀n hasanan ó yáwọn èèyàn lówó èyí tó dáa ìyẹn tí ò ní lè lè nù ó tún fún ní ìrọ̀rùn ẹlòmí ni ẹlòmí kò ní ṣiṣẹ́ ọ̀lẹ́ni tó wá dín pé kò sílè yóò òun tó ń ṣe yẹn ni pé òun yọ àléébù nínú tọ́lọ̀ ń sọpọ̀ dà ní ẹlòmí yẹn táwa fún ní ten million sí ìgbà tí ò ti sílè ńbẹ kò ní wá struggle mọ́ tó ń sọ ni pé títọ́ lọ́n tí ò lè lè nú yẹn kì í jẹ́ káwọn èèyàn gbìyànjú àti ṣe mójútó ṣe ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀ nù ọlọ́run sì ni à àlàmú amílà sọ́lọ̀ ló mọ̀ ní abẹ́ èyí tó ti wà tẹ́lẹ̀ yẹn yẹn ló ń rò tí wọ́n máa sọ tó ti mọ̀ yẹn tí kúfù gbé kalẹ̀ tọ́lọ̀ sọ pé wọ̀ ni tọ́lọ̀ wọn bá lè tọ́lá sọ pé àhàlàlọ́hù lìbẹ́yà wàhálọ́mọ́lì rìbá ọlọ́run ṣe rìbá léèwọ̀ rìbá kì í ṣe owó ẹ̀yìn nítorí ẹnu ṣẹ̀rẹ́ àwọn owó ìlé interest to borrow money with interest payback no matter the percentage, even if it is 0.001%, is haram. In two months, ń jẹ́ kéèyàn kó sí ni mo túwìtì débẹ̀ òkè ṣe báyìí gangan là ń tírìtì o òun ni kéèyàn máa wẹ̀ tó wà lókè èèyàn ṣáá. bẹ́ẹ̀ sì ni ọlọ́run ló máa ń pín nǹkan ọlọ́run sọ pé yàrá zoko máa ń yẹ ṣáá ẹni tó bá wo òun ọlọ́run ọba òun ló máa ń ṣe kíni òun máa pèsè fún òun rọ̀ lọ́rọ̀ kódà ọlọ́run tó níbi ọmọ eré hisab láì sí ò lè ṣe sírú ẹ̀ wọn náà wò kò yé wọn náà bó ṣe dókè bá a ṣe bí ẹrú la bọ́mọ̀ níjọ́ tí wọ́n ń bí ọmọ àtijọ́ tí wọ́n ń bí ẹrú ṣé ìwọ ló sọ pé kí wọ́n bí ọ nílé ìdílé tí èṣe ìdílé ẹrú ni ìjọ tí wọ́n bí ẹrú sóun ló yàn án pé ìdílé ẹrú ni kí wọ́n ti bí àbẹ́ni tó bá rẹ̀ ní prince nísìnyí ọmọ ọba làwájọ nílẹ̀ yìí ṣé ń jọ́ tó ń bọ̀ lọ́nà jọ rántí kó sọ fọ́lọ́ pé jẹ́ ń jọ́ mọ ọba my father is in North millionaire ń jọ́ tó jáde ń bẹ̀ ṣé ó sọ fọ́lọ́ ẹni tí wọ́n bí sí ghetto tàbí àwọn tó ń pè ní shanty towns ṣé ń jọ́ tí ń bọ̀ wáyé ṣé òun ló sọ pé bẹ́ẹ̀ ló ń fẹ́ yà ni ìbẹ́jọ́ lọ skúù ní ìwọ àtàntẹ́jọ́ lọ skúù ìwọ gan mọ̀ pé wọ́kọ́ ló mọ̀wé jù ní kíláàsì yìí àwọn tó mọ̀wé jù ọ lọ́wọ́ àti wọn tó ń kọ́ ọ níwèé ṣùgbọ́n wọ́n lọ síbi business ọlọ́nkan ni kò bọ́ sí àwọn èèyàn lọ bẹ̀ kò bọ́ sí. Hmm? ta ló jẹ́ kí títí ẹ̀yìn ó bọ́ sí ta ló jẹ́ kí tí wọ́n mọ̀ bọ́ sí níjọ́ náà lọ́hùn tí wọ́n náà mọ̀wé dáadáa tó kàn jẹ́ average student not even above average tó mọ̀wé dáadáa yẹn ta ni ò jẹ́ kó mọ̀ dáadáa ta ló jẹ́ káwọn yẹn mọ̀ dáadáa bóyá ká ló mọ̀wé dáadáa ni ò lòun lọ ṣe master phd tí ó kàdà academy tí wọn ló mọ di táì káàkiri ò ní lówó ó sàmọ ṣe wàhálà kiri ni lọ kí ní ṣe gbogbo ẹ ṣáàṣì eléyìí ṣáàṣì ìbátan jókòó kalẹ̀ ò ní sùn àìsùn tí ẹ kò sì yọ kọ́bọ̀ ṣùgbọ́n ìwọ nìsín tó o bá sùn nídìí fóònù àbí di kankan nìsín mílíọ̀nù ní yọ àìsùn tí ń kó mílíọ̀nù jáde ni àìsùn tó ń tàn pépà ní kó jáde kò kówó kankan jáde tí wọ́n bá fi ṣàìsùn mílíọ̀nù ẹ eh, we have business risk risk kí ni ò sí risk ń bẹ̀ láyé professor tó lọ láàbù tó ń ṣe chemistry experiment tí gáàsì bá ṣe gbìn tó bá mí ó mọ tí nǹkan kan tó ń ṣe lọ́wọ́ ó mọ tó fẹ́ mí tì ní àbúrò pé risk ń bẹ lọ́dọ̀ tí wọ́n náà àbí physics àbí biology tó lóun culture microorganism kan àbí kejì kan àbí medical doctor àbí kinní kan gbogbo ẹ̀ ló ní rísíkì. ọlọ́run kò ṣàánú so kí la fẹ́ ṣàlàyé ń bẹ̀ àìmọ̀mọ̀ wo ẹni tó wà ń sálẹ̀ ìmọ̀ jẹ́ kí èèyàn ṣe lọ agbọn abẹ́hùn ni mo kàn yà lọ́ní o ó wá pọ̀ káàkiri tí èèyàn jẹ́ kí èèyàn ò dúpẹ́ fọlọ́n téèyàn bá ti wá wẹ ẹni tó wà lókè ń gẹ́gẹ́ bá nàbí ṣe sọ. So èèyàn wá ní ìdákẹ́jẹ́ pé èèyàn ò ní lè máa dúpẹ́ oore tọ́lọ̀ ń ṣe fún èèyàn ní ìmọ̀ tọ́lọ̀ ń ṣe fún èèyàn ẹni tó ní túùtù tí ò bá wo ẹni tó ní third class ní yunifásitì kó àwọn pass kó dẹ̀ wọ ẹni tí ò graduate tó ní speed tó tún wá tí ò ẹni tó ní speed yẹn tó rò báyìí òun ti ta tó fẹ́ lọ parẹ́ yẹn tí ò bá wo ẹni tí wọ́n ṣe kí ni ẹni tí wọ́n lékòó nù yunifásitì látara poor academic performance ó sì ti wá lò ọdún mẹ́jọ yunifásitì kí wọ́n tó lè lọ torí pé ńgbà tó dé part three wọ́n wá advice ẹ̀ pé kó tún lọ change course kíní ti pọ̀ jù fún kó tún lọ bẹ̀rẹ̀ ó tún yìí ńgbà tó ṣàfihàn bí ọdún mẹ́wàá ṣáàdì ẹ̀ńdọ̀ òde kò mú nǹkan kan jáde ìwọ wá ní spill over pẹ̀lú spill rẹ̀ tútù lónìí o tí ò bá wu ẹni yẹn tí ò bá wẹ tó ní tọ kíláàsì tí ò bá wẹ tó ní páàsì kò ní mọ ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún lórí tuntun àbí ẹni tó ní strong two one tó ń ronú pé ah, first class lòún bá dé wọ ọ̀gá yìí tó lọ fún un ní sí ní kọ́ọ̀sì yẹn ni ọ̀gá yìí tó fún yẹn sí ló kò ní two one kò mọ̀ ní first class àbọ́lọ̀ ló ní òní ní first class. ẹ wá ọmọ èèyàn téèyàn bá gba ninety nínú subject kan sí ninety percent kí ló gbà ní à ninety ni mo gbà kí ló gbà forty ni bọ̀bọ̀ yẹn máa fún mi kò ní sọ pé forty ló ń gbà yóò ní wọ́n fún un ṣùgbọ́n tó àpèmọ́ra la pè tèmi dílé tó bá jẹ́ ninety tó máa academics mo fẹ́ fàyọ̀ ní pé tó o bá wo àwọn ẹlòmíì ní ìsìn ó wà yunifásitì ni wọn jẹ ohun owó yẹ kó n ti di prof láti jẹ àwọn ọmọ ẹ̀yìn òun ló ti di prof àwọn tí ò gba phd rẹ̀ yẹn ń kọ́ ẹlòmíì ṣe masters ọdún mẹ́jọ nàìjíríà ọdún mẹ́wàá tí ò ní ẹlòmíì twelve years ló fi ṣe phd ìwọ ṣe phd three years ló ní phd ẹ̀wọ̀n ò dààmú ẹnìkan ti twelve years ni ẹjọ́ wàá department wa ń bínú páwọn kan di prof ìgbà tó ń fọdún mẹ́wàá ṣe phd rẹ̀ ṣé òun bínú pé wọ́n ṣe ten three years ìgbà tó ń fi bẹ̀rẹ̀ phd wọ́n ṣe first degree lọ́wọ́ ó bá ó tẹ̀ tún sọ pé hákìnnì ah, bọ̀bọ̀ yìí ṣe parí phd ọlọ́run wa lókè prof mọ́ tètè tẹ́ lọ́wọ́ tó o bá tètè ronú sísàlẹ̀ yẹn o ò ní dúpẹ́ fọlọ́n pẹ́ lọ́mọ jẹ́ oní phd bẹ́ẹ̀ náà làwọn oníṣẹ́ ọwọ́ ẹni tó kọ́ṣẹ́ ọwọ́ àbí káwọ ẹja kẹntukùn kó wà l'academics dáadáa tó rọ́pọ̀lọpọ̀ àwọn tó ń gbọ́rọ̀ academicians pọ̀ mbẹ́ hmm? first degree ló ní òun lecture ní NCA wàá wò pé ah NCA yẹ kí n wà ní university as a lecturer wà ń ṣe wàhálà ń ṣe wàhálà tó o bá tètè ronú wo tíṣà secondary school ò ní dúpẹ́ ò ní mọ̀dẹ̀ra ọlọ́run tó lọ́n ṣe fún ẹ tó o bá tètè wo Four degree ló ní tó wà ń college of education tí wọ́n gbà wọ́ sí lecturer ẹni tó ń díjì secondary school náà four degree náà lòun náà ní tí wọ́n ń pè ní tíṣà ó lẹ̀ pé tíṣà lẹ́yìn méjèèjì náà ṣùgbọ́n tó wá wà ní nc e yẹn owó rẹ ju owó tiẹ̀ lọ àwọn àǹfààní tó níbẹ̀ yẹn ju tiẹ̀ lọ ó dẹ̀ mọ̀ wí ju ẹ̀ lọ ńgbà tẹ̀ wá ń sùn gbàgbé o tàbí ní pólì ló wà èèyàn máa ń wò dẹ̀ra ọlọ́run ọlọ́run ní kó máa lo kámúrì inú ẹ̀ wàá tún fi kámúrì mọ́ torí pé ó ti rẹ́nìkan tó gbé kòrólà jáde ó ń gun kòrólà ní òdùn mọ́ torí pé ó ti rẹ́nìkan tó gbé mọ́sù jáde ó lo mọ́sí ní ọ̀dọ̀ mọ́ torí gbogbo ẹnìkan tó gbé jíìpù jáde <clears throat> ó ń lo ọkọ̀ two one million ẹnìkan lọ ọkọ̀ three million ló sáwọ́ ṣáá tó o bá tètè wo ẹnìkan tó gbé jalopi wọ́n gba mọ́tò kan jalopi láyé ìgbà kan <laughs> àwọn ló ń gbé mọ́tò kiri mọ́tò gbé wọn kiri wọn ọmọdé wọn gbé mọ́tò wọn gbé mọ́tò yín pa ó mọ̀ ní mọ́tò kan tó ń gbé káàkiri àárín sítáàtì ló sọ̀rọ̀ yẹn ni tí mọ́tò bá ń gbé yàn kì yẹn ló dáa ju kí wọ́n máa gbé mọ́tò káàkiri tó mọ̀ kó wàhálà lè ẹ ti ẹ̀rọ mi sí tó bá tètè wo àwọn yẹn tó bá dẹ̀ lọ ti ẹ̀rọ mi sí náà èbí tójò bá rọ̀ ó lọ òjò pa ó ti wá ní gíláàsì ó ráwọn tó ń gun ọ̀kadà tó ń gun máṣíìnì lẹ́gbẹ̀ẹ́ tójò ń pa wọn ó ti ẹ̀ta rẹ̀ sẹ́lómi la pa kó ló ò tún kí ó ti ẹ̀mọ̀gá pẹ́rẹ́ ti ta fìlà ẹnìyẹn ní wọn pé ó lórí ibú yóò sọ pé máa yọ lórí ibú kódà lómi ó ṣe pé ìwò tí ẹ mọ̀ jẹ́ bó ti ta omi rẹ̀ sí yẹn láọkọ̀ tó ní òdánú o pé ọkọ̀ rẹ̀ yí ọkọ̀ yẹ kí n ti change card ẹnìkan ní gbọ̀kadà àwọn ẹlẹ́sẹ̀ ń ìwọ tó ń gbọ̀kadà náà tó ń go machine àwọn tó ń fẹsẹ̀ rìn ń kọ́ ìwọ tó ń fẹsẹ̀ rìn ṣe bó wọ bàtà ẹni tí òrówó ra bàtà ń kọ́ ẹ̀ tí ìráwọn tó wọ slippers tí slippers jẹ kàtẹ́lẹsẹ̀ èdè mo slippers téèyàn ń wọ̀ yìí kò ní í já ṣùgbọ́n yóò jẹ́ níbi níbi iwájú ẹsẹ̀ iwájú ẹsẹ̀ àti ibi gìgísẹ̀ yẹn yóò jẹ́ yóò mọ̀ tẹ̀lẹ̀ ó dẹ̀ rìn lọ títí tí mo rí ni òkèèrè pé wọ́n fi fún mi kódà ẹ̀mí gan ti lórí slippers ó jẹ kan bíi ìdààmú àríkà ah, kí ni ń gún mi lẹ́sà ṣe slippers ti jẹ kan ó ti jẹ kan falẹ̀. tó àkàdà ẹlòmíì onífìlà márùn-ún wà ká ọlọ́run dẹ̀ fún un lo aṣọ tó ń wọ ìfìlà yìí ò má jẹ ó yẹ kóun nífìlà tó má jẹ aṣọ tó bá tètè ronú pé nìkan ẹyọ kan péré lóní òun ò ní tí ó kàn pé àbò má jẹ àbí ò má jẹ aṣọ kan so náà ni máa wọ̀ lóde lẹ́yìn aṣọ òde ẹyọ kan tó níyẹn èyí tó tún wù ló kú kàn máa fi yí lẹ̀ gbogbo òde tẹ́ bá fi ẹyọ kan tẹ́ máa rí lọ́rùn rẹ̀ náà yóò dẹ̀ ní tó bá tún ti lóòdé ó tún ti lọ fọ pamọ́ òdíjọ́ òde ni yóò tún lò bẹ́ẹ̀ ní rí kó yí padà so ìwọ tó ní márùn-ún wàá wu ọkùnrin yẹn ẹni tí ò wá tó lẹ́yọ kan náà kó wẹ tí ò tiẹ̀ ní tàbí sì yẹn sọ ni ṣùgbọ́n rọ̀lẹ́ ayé ṣe ṣe kìíní bọ́lọ̀ ìyá àṣírí nìyẹn nígbà tí mẹ́sẹ́ńjà wà lọ́fíìsì tó wá wà àwọn kíláàkì bí èèyàn ńláńláńlá ṣe bí ó yẹ ìwọ náà gbìyànjú di chief messenger ń bẹ̀ fíìdì òǹkálukú ní ó dọ̀gá sí chief driver wà bí ọ̀gá àgbègbè àdẹ́fà pátápátá ìwọ náà dé píìkì kárí ààrẹ nu dàbí ẹni tó lọ àmì tí ò jẹ́ tí ó jẹ́ pé wọn ò commission rẹ̀ kò gbàrà wọ̀ lápá ó padà di sergeant major tó bá gbìyànjú gan ó di divisional eh, eh, sergeant major wọn ló mọ kódà wọn gbé wọn gbé oró fà fún kálukú níbi tó bá wà Hadithi, yìí lọ́dọ̀ àwọn tó bá ṣe economics bí mò ń sọ lẹ́ẹ̀kan inú mọ́ bí mò ń sọ o àti philosophy wọ́n lè rò wípé hadith yìí ò ní jẹ́ káwọn èèyàn máa ní ìdàgbàsókè kò ní jẹ́ the it's going to kill their aspiration this kind of hadith the person that can say it ní ó bá ládìs dọ̀ ìfún ni pẹ̀lú agbárí ibi ẹ̀ ní ó bá lọ́dọ̀ ọmọ náà torí pé táwọn náà bì sọ yóò ní ó sàn yóò ló ń pa kó perspiration bábìsì yìí ń sọ ànábì padà sọ pé yóò jẹ́ kó o lè mọ oore ọlọ́run ó lè máa dúpẹ́ fọlọ́run torí pé tó o bá máa wo àwọn tó o jù lọ ò ní appreciate ò ní mọ oore ìtọ́nà ń ṣe fún ìdẹ̀ra tó ṣe fún ẹ kó o fi dúpẹ́ tó o bá rẹ̀ sí ń dúpẹ́ ọlọ́run ó wàá ṣàlékún la in shakartum la azidannakum tọ́lọ̀ sọ́nù kúránì tẹ bá ti ń dúpẹ́ fẹ́mi ọlọ́run là tọ́lọ́ lóun búra azidanakum ní ti pàápàá máa ṣe àlékún fún yín tó bá wà àlékún lọ́dọ̀ ọ̀nà ṣùgbọ́n tó bá yẹ kó àwọn sísẹ́mù ayé lòun wò ò ní mú orí ọlọ́run you know wà ní aspirations you must have goals targets èèyàn máa ní goal èèyàn ní target ta ni ó jẹ́ góòlù ògo ta ni ó kí target ó bọ́ sí. Hmm? abẹ́ni tó kọ́ ṣe ọwọ́ téèyàn bá mọ owó ẹni tó wà fún àpẹẹrẹ mo mẹ́nìkan ọlọ́run foríjì mi pé mi ìdárúkọ ẹ tó bá dẹ̀ ń gbọ́ tọ́lọ́ba níwà sí iye ògbọ́ yóò pé ṣé kìí sọ̀rọ̀ òun ni mò ń sọ ó lè jẹ́ òun lè mọ̀jẹ̀ wọ̀ ẹni yẹn ó ń tajà ni mi ní sọ̀rọ̀ ọjà tí ń tà ọ́ ó wá ń kọ́lé lọ́wọ́ ó wá sọ fún mi pé òun fẹ́ change business òun kí ló dé olówó tó ń wá yìí olówó nàìjíríà ló ń kọ́lé yìí àwọn tá a lọ yunifásitì gan ara lẹ ìbọ́dọ̀ yín làtún tí wọ́n ń tọrọ yìí bẹ́ẹ̀ ilẹ̀ ń fún wa lówó olówó yẹn ò wá tìṣì owó yẹn ń wá ní nìjírí nìjírí àwọn ṣe máa tù ú jọ ní ẹ̀rọ a máa tù ú jọ báyẹn owó tẹ́lẹ̀ fẹ́ lọ ṣe yìí ẹ kò sọ́wọ́ àwọn alágbèédá ń bẹ àwọn alágbèédá pọ̀ bẹ́ẹ̀ ní rárá kò bẹ́ẹ̀ gbèsè lọ nìyẹn kódà ó padà sákú òǹlù fáínálì ni mọ̀ in tó ṣe ni wípé kò wo àwọn tó ṣe kí ni tó wà nísàlẹ̀ tòun nígbà pé wọ́n fi fún lágbẹ̀rẹ̀ pé àwa gan ta lọ invest lára lẹ̀ yìí o ẹ̀yin ò kàwé kankan òun mi rò kó kàjú secondary bóyá ló ka secondary school gan àbí kó àjú bẹ́ẹ̀ lọ ó ní àwa tó máa lọ tọrọ owó lọ́dọ̀ ẹ̀ tí n bá sọ bẹ́ẹ̀ mo mí lóòótọ́ ni o onídùn wọn wá lówó ń gbà mí débi bá ń pa wá tá a fi oúnjẹ jẹ ń yẹn àmọ́ fẹsẹ̀ rìn mí káàkiri ìlú àìrówó wọ ànímọ́rówó wọ táǹsì ànírówó wọ mọ́tò bá sọ bí tí mo mọ rìn lábẹ́ ńgbà yẹn ó lè yà yẹn lẹ́nu màá rìn láti bí irú fánìbì yẹn bá máa kú rẹ̀ títí títí màá rìn lọ sí kí lórúkọ mi ní college of agriculture ní kí lórúkọ estate yẹn ẹ́ ní estate kan tó wà ń bẹ̀ yẹn after ìfọ̀nṣáyé bẹ́ẹ̀ màá lọ tó tẹ́lì rìn tèmi gbogbo ẹ̀ wà yẹn housing kìíní yẹn ìjàpọ̀ estate wà láì nígbà tí wọ́n ń ṣe it láti fanidi màá jáde sí champion junction màá wà ná sọpọ̀ntàn báyìí màá rìn lọ. àwọn ní màá tó ń fún àlówó lẹ́kọ̀ọ̀kan mo sọ fún gbà yìí wà láì ó padà kó ń lò kí ló fà á ká ló wo àwọn tó wà ń sálẹ̀ rẹ̀ ńgbà yẹn ni kì bá tẹ lọ́rùn kó wá máa bẹ lọ́hùn òun ló máa ń ṣọ̀pọ̀lọpọ̀ oníṣẹ́ ọwọ́ tẹ́rí tó padà di ẹni tó ń rìn káàkiri ó ti níṣẹ́ lọ́wọ́ ọwọ́ bóyá mẹkáníìkì àwọn mẹkáníìkì ló máa àti télọ̀ ló máa sábà ṣẹlẹ̀ sí wọ́n bá ti ra tó owó wọn jẹ díẹ̀ wọ́n á máa wò kè àwọn náà fẹ́ ṣe báyìí díẹ̀ díẹ̀ dín ọlọ́run kò ṣàánú wa so àwọn àpẹẹrẹ yẹn náà ti tó wàhálà àdàfà case lórí eré náà kò ń kálukú kò fi wọn òṣùwọ̀n rẹ̀ ìfàdísì ń sọ ó pọ̀ nínú tí mò ń ṣàlàyé fún wa nípa àdìsí yẹn alákọ̀ọ́kọ́ ń bẹ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní unzuru ẹ máa wo ìlà man huwa asfala minkum ẹni tó wà nísàlẹ̀ ẹ̀yìn sónú ẹ̀kọ́ ta ẹ̀kọ́ àkọ́kọ́ ni mo ti sọ yẹn ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tá a lè fàyọ ni pé ó fi hàn pé a jura wa lọ àbábí jẹ́ ká gbọ́ yé bẹ̀ àti kí ni a jura wa lọ bọ́lọ̀ ń ṣe dálẹ̀ ayé nu a máa jura wa lọ ni táìpà ni mo jura wa ni ànábì ò ní sọ pé ìlà man huwa asfala minkum ẹni tó wà ń sálẹ̀ rẹ̀ kò ní sọ pé kó máa wò ó fi pé àdámọ́ ni bó o ló rí ẹnìkan lókè náà tó ló fẹ́ tó bó bá tún ti tó náà ló tún máa rẹ́ nìkan lókè rẹ̀ wàlàkọ́dí fàdọ́lùnà bá àdọ̀kùn màlà bá àdéhùn nítorí ọ̀sán nù kọ́ra nìyẹn ọlọ́run a ti ṣe àjùlọ fún tíṣẹ́ ti fi rísìkì wà ní ṣúra òní ọlọ́run a ti ṣe àjùlọ fún apá kan yín lórí apá kejì so ó ti wà nù Kùránì ọlọ́run ti sọ tí ó kí ló adé tó ń kálukú ọmọ dára ẹ̀ láàmú ọlọ́run ti sọ fún àjùra wa lọ ní gbogbo ọ̀nà nínú àrísìkí àjùra wa lọ fìlìkù wà fìlìjísmì nípa agbára ajúra wa lọ nígbà tẹ́lòmíì tó bá ti wílì bárò tí ò sí nǹkan kan náà tí ó mọ ní túpétúpé ẹlòmíì yóò mọ ti wílì bárò tí ẹrù ńláńlá bẹ́ẹ̀ òkúta kò ní nítumọ̀ kàkà ẹ̀ ó wà ní sọ́rọ́tù náhálì sura sixteen aya seventy one wallahu faddala ba'dakum ala ba'din fi rizqi ọlọ́run ní òun Allah Allah òun ti ṣàjùlọ fún apá kan yín lórí apá kejì níbi àrísìkí famalẹ̀dínà fún dìlù bìrọ̀dì rìsíkì màálà mẹ́mẹ́lákàtí àyìmánuhum fahum fi ìsàwà afabi ni'matillahi yajhadun ẹjẹ́ ara dàdún bẹ́ẹ̀ tí o sọ́ra sixteen sọ́rọ́ tó náà hàlùmí ayé àṣẹ ọlọ́run sọ nínú àrísìkí nínú ọmọ bíbí àjùra wa lọ láàrẹ lómi tó sanra tó ti gbogbo ẹ kò ní bí ju ọmọ kan lọ yóò sì lówó yóò àrí tálákà tálákùtà orúbìnrin kan ìbejì ló bí ó gbé kan dání ó pọ̀n kan sẹ́yìn àánú ẹ̀ kóró mi fẹ́ẹ̀ lè máa bọ́ lóyún mo wo bí ń rin sẹ́mu hospital ti ń lọ ń gbà ní lákùrẹ́ ó jìnnà gan ẹ bá mà kúrẹ́ ó fẹ́ fi ẹsẹ̀ rìn láti ọ̀nà gágà lọ́hùn yóò máa rìn lọ sí hospital pẹ̀lú ìbejì ibẹ̀ ni mi lọ ní àmì ìwọ owó ọmọ tí ò rí àjùlọ oríṣiríṣi ni nínú ọpọlọ nínú làákàyè nínú ọgbọ́n àwọn míì ń bẹ bó sáré gan ò lè bá èèyàn lọ́gbọ́n ju ọ̀lọ́ sí ó lọ́jọ́ kòkó ẹ̀ wá mọ̀ kọ́ mi lọ́gbọ́n báyìí ọ̀rọ̀ rẹ̀ ó kàn dọ̀rọ̀ jàpá ni tó lóun fẹ́ kó gbogbo ọgbọ́n yìí ọgbọ́n ilé ayé fẹ́ gbọ́n ju gbogbo ayé lọ náà àlọ́ ẹ̀mọ́ tó ń pè lálọ́

ah so ẹnìkan tó wà tó gbọ́n jù lọ bó ṣe bínú fa kíngbe yẹn dẹ̀nu àkíngbe ọgbọ́n dànù ni mo ti wọ́n fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé o ò lè kọ́gbọ́n o ò lè gbọ́n tán gbogbo nìkan ò lè ní gbogbo ọgbọ́n ayé bẹ́ẹ̀ náà ni mà mo ti máa ń fàjà nìyẹn àbá mi ní ìsìn ó dé agbo o kéwú o mú orin wá ìyẹn ni pé poetry ó ké gbogbo ẹdún mẹ́rin ẹnìkan kan ọ̀rọ̀ adé kò sọ̀jọ̀rọ̀ mẹ́ta làwọn yẹn ní Allahu Akbar bí ó sì bẹ̀rẹ̀ sí kórìíra ènìyàn nìyẹn bá jù lọ́dún náà fún nìyẹn ò lè máa kórìíra ayé náà wà nù Quran báwo lẹ ṣe fẹ́ máa ṣe kéèta àwọn èèyàn lórí tọ́lọ̀ fún wọn ìgbà tí wọ́n ti ń sọ lábẹ́ àkàtà yẹn sí alẹ́ ṣé òtí wọ́n ti ń sọ àjẹyọ kan tẹ́ni sọ alàgbà ló tún wá ń bínú sí rárá o lè rówó kí wọ̀rà gbà wo ọlọ́mọ àwọn òbí kan tí wọ́n tún fẹ́ sọ́n sí èèyàn lè ra aṣọ ńlá tí wọ́n kóṣẹ́ sí kó wọ̀ ọ́ ṣùgbọ́n kó mọ yẹ ọ́ ìyẹn kọ́ lọ́rùn ò dọ̀ lẹ́yìn tó yẹ pé aṣọ máa gún lọ́rùn rẹ̀ dáadáa ẹnìkan aṣọ tí ò tí ò lówó iyebíye tẹ tóun bá wọ̀ báyìí yóò jáde nínú ẹ̀ ni ẹ̀yìn kọ́ pọ̀pọ̀ ah, ẹ̀ àjùlọ tọ́lọ́run tún fòun nìyẹn pé tó bá wọṣọ yóò jáde lára ẹ̀ ìwọ lè wọṣọ yóò lé bí bọ́lọ̀ ṣe dá ọ ó lè má jáde so mo kàn rà mọ̀ mọ̀ mú àwọn nǹkan kéékèèké yẹn wá ká máa fi wọn ńláńlá kálukú ló máa mọ̀ nínú ẹ̀mí ẹ̀ tó ń bọ́ lọ́n ṣiṣẹ́ nìyẹn ẹlòmíín dá láhán tó bá sọ̀rọ̀ tí wọ́n bá sọ àwọn èèyàn ní kó dákẹ́ ẹ kí máa yẹn sọ̀rọ̀ ọlọ́run ló fún àjùlọ tó fún ni ìwọ náà lè jẹ́wèé ló máa kọ̀ tó bá kọ̀wé báyìí gbogbo èèyàn ó máa gbé yẹ̀wò ni ráìtì yẹn gan ó pọn láni tó bá kọ̀wé gbogbo ayé ní ó rà ṣùgbọ́n ẹni tí ń sọ̀rọ̀ ẹ̀hún tóun bá kọ̀wé ìwé ò dáa kò mọ̀ wé kọ̀ voice ní tiẹ̀ kó sọ ni ẹlòmíìsì ní gbó kọ́ ó wọlé gbó sọ ó bá àti kíkọ́ àti sísọ gbogbo ẹ̀ ló mú ṣùgbọ́n o kò lè kọ́ ọmọ kankan lẹ́kọ̀ọ́ yẹn jù o yóò dàrú mọ́ àwọn ọmọ láwọn ní àwọn ọmọ tá a fa ń sọ kò yé àwọn tó ń rí ó máa ń ṣẹlẹ̀ náà sọ ẹlòmíì máa bá bala máàsì lè kọ́ ọmọ pẹ̀lẹ́ lọ́dọ̀ tèmi ni máa gbà pé wọn ọmọ ní kírámàsì ni wọn lọ́dọ̀ tèmi ni ó lè má rí bẹ́ẹ̀ o tó bá yẹ ọ yẹ kó lè ṣàlàyé ṣùgbọ́n ó lè wọ́n lè ṣàlàyé ó lè mọ̀ mọ́ sí ó sámọ̀ pé báyìí láti mọ́ sí báyìí láti mọ́ sí ó dẹ̀rẹ́ lómi yóò jáde àwọn ọmọ tí ó wà pọ̀ afọ àwọn ọ̀dà yóò kan jókòó kò ní lè fẹ́ ní alhamdulillah ni yóò kan sọ yóò jókòó kalẹ̀ ẹni tí gbogbo ayé sì mọ̀ kò lè kọ́ ọmọ yanjú kò lẹ́bùn ẹ̀ àjùlọ kan nìyẹn ìdí tí ọlọ́run fi ṣe gbogbo ẹ̀ náà ni wípé kálukú wa á lè máa dúpẹ́ oore ọlọ́run ọba yìí tó ṣe fún wa táwa bá ti wo àwọn tí ò tó wa níbi nǹkan kan sọ abẹ́ ọlọ́run ọba lẹ́kàn lákò fún wa lágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ torí náà ọlọ́run anábì ní eléyìí ní òjà lè máa dúpẹ́ oore ọlọ́run tí ò bá ti sí èèyàn ní máa dúpẹ́ oore ọlọ́run ọba ọláyè ní máa dúpẹ́ oore ọlọ́run ọba rárá ṣùgbọ́n téèyàn bá ti rántí eléyìí ní gbogbo ìgbà kí ẹ̀ máa dúpẹ́ ọlọ́run sọ́nà ẹ̀kọ́ ẹ̀ náà ni pé àjùra wa lọ nínú ẹ̀kọ́ tó wà ń bẹ tá fi kásẹ̀ rẹ̀ lẹ̀ òun náà ni wípé téèyàn bá fẹ́ mú bàjẹ́ kúrò nígbèsí ayé rẹ̀ kó máa lo àdéhìtì ẹgbẹ́ máa ń banú jẹ́ sí oní tó bá ṣe kí ni tó bá kíní báyìí kálẹ̀ mi náà ṣe báyìí kálẹ̀ mi náà ṣe báyìí kí ló wá lè ṣe láti fi mú bànújẹ́ yẹn kù lọ wo ẹlòmíì náà téè tó bọ́ sí wọ́ lọ́wọ́ tí ò sí lọ́wọ́ tiẹ̀ ìbànújẹ́ tó wá fẹ́ máa báyàn lórí pé ẹnìkan jù yàn lọ yẹn yóò ṣe kíni yóò kú lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ jẹ́ kí n sọ nǹkan kan tó ṣẹlẹ̀ sí mi tí n kì í fi ìfọ̀rọ̀ kásẹ̀ ńlẹ̀ mò ń kà á nínú news paper tó online ni mo ti ń kà ọ́ ah no astagfirullah not online mo ń gbọ́ nínú Radio Nigeria rédíò nàìjíríà news tí wọ́n máa ń ṣe ní seven a.m. Radio Nigeria. yẹn ṣe àpé lẹ́yìn lẹ́yìn bá sọ news tí wọ́n máa ń sọ ah commentary news commentary wọ́n wá mú professor kan ní Usman Fodio University Ni professor of chemical engineer ni chemical chemistry ṣáni chemical engineering or chemistry ni prof lọ́tànà ni àwọn sáwọn dárúkọ ẹ̀ ṣe rí déètì tí wọ́n bí prof yí àti wọ́n bí ni wọ́n bí èmi náà wọ́n wá ń ka achievement ẹ̀ ìbànújẹ́ sì bá mi lójú ẹsẹ̀ gbà ah! ẹni yìí ó ti ṣe kíní kan ó sáàfù wọ́n sọ state tó wọ́n sọ bó sáàfù lẹ́wọ̀ àìsí wọ́n náà retain yẹn ó gba masters ẹ̀ ó gba phd ẹ̀ ó ti professor ńbẹ̀ wọ́n wá sọ àwọn committee committee tó ti head àwọn eh, agency agency gbogbo àwọn kan tó wẹ̀ wọ́n wá ń sọ ìyàwó ọmọ ìbànújẹ́ sì bá mi ní ilé mi tí mò ń sọ òdodo ni o ọ̀rọ̀ tí mò ń sọ ọ̀rọ̀ ọdún ọdún yìí ni o kì í ṣe ọ̀rọ̀ ọdún tó ti lọ o this two thousand twenty christian era yìí ni o professor. <laughs> professor agé ni àbí ó fẹ́ káwọn èèyàn mọ éèjì mi nù wọ́n lọ browse ẹ̀ wọ́n mọ ninety fb mi nù ta ló ní kó dákọ̀ rẹ̀ wàláì mo kàn gbọ́ pé he died in kìnnìkan this year may so rest in peace lẹ́sẹ̀kẹsẹ̀ mo tẹ̀ ń tọrọ àforíjì kí ọlọ́run foríjì mi bóyá akademi náà ti rọ́ọ̀ṣì bí ẹni ní bíèmí náà bá ṣe lọ́nu ààyè wá ti túbá àwọn ẹ̀ṣẹ̀ téèyàn ti dá sẹ́yìn dà ààyè láti tọrọ àforíjì dà ààyè láti wá ṣe àwọn dáadáa téèyàn ò rí ṣe dà torí bí ànábì sallallahu alaihi wasallam sọ wípé khairukum man tala umuruhu wa hasuna amaluhu ẹni tó dáa jù nù yín òun lẹni tẹ́mi rẹ̀ gùn àmọ́ lórí dáadáa ló gùn sí wàláì mo ṣe sọmọdé ń ṣe ọ̀rọ̀ àforíjì pé ó kù èmi rò pé bí àwọn tó fẹ́ sọ pé òun ló di vice chancellor ọbẹ̀ ni wọ́n ló ti kú nìyẹn wàláì chapter ẹ̀ parí nìyẹn chapter tèmi dẹ̀ continue gbogbo tó wà àtìfù yẹn náà lè àtìfù ẹ̀ padà bí ibnila pẹ̀lú ìyọ̀dọ̀ lọ àbí jù bẹ́ẹ̀ lọ gan èmi wá wo àwọn ibi tóun ti wà yẹn ṣe bí mi ti ẹ̀gbádùn ọ̀hún gan rí mi gbọ́ prọ́fù ọ̀hún rí tẹ́lẹ̀ tí ìbá ìpókú tí wọ́n wá ń sọ ẹ àwọn ibi tẹ̀mí náà ti lọ ṣe oríṣiríṣi nǹkan kọ̀ tí bá tẹ orúkọ tèmi náà sí nẹ́ẹ̀tì ní ìsìn yóò jáde mo fi ń ṣàlàyé ni o ìyẹn lèyìn ó wàá wò gbọ́n ní ọlọ́run oríjì mi ọkùnrin yìí mi ò jẹ́ lọ́dì ẹ̀mọ́ kéèyàn máa tẹ̀lé lọ so bó ṣe rí nìyẹn ọlọ́run kò ṣàánú ọlọ́run kò gbà fún wọn dàbí kìnnì kan tí mo rí whatsapp mi wọ́n bínú pé mo lélẹ̀ máa fi kásẹ̀ rẹ̀ lẹ̀ eléyìí máa fi kó ńlẹ̀ <laughs> àti kásẹ̀ rẹ̀ àwa kó wa gbé ńlẹ̀ lórí whatsapp lédì kan ní ìmọ̀ bí wọ́n ti mo kàn déédéé rí ní gúrùpù kan obìnrin yẹn haúsá ni olùjìjà ojú ẹ̀rí rètérètè ẹ̀mọ́ bínú mo kàn á rí wọn wá fi audio voice kan sí ẹ̀rọ ẹ̀jẹ̀ wọn ń ṣèdè haúsá mi ò sì gbọ́ ìgbà tí rẹ nìkan kan translate ẹgbẹ́ ní ẹjọ́ ẹbẹ́ òun forí balẹ̀ kẹ́ máa ń fẹ́ ṣe operation kan brain surgery ni tẹ́ pé chance of survival very very very very low ni chance of survival ẹ mọ bó ń bẹ lọ́nkọ́lọ́ ń jẹ́ kó òun ó lè rú láwọn ní bí operation tó ń fẹ́ sí. mo ní ẹ wo nǹkan báyìí tẹ́lómi bá dẹ̀ rí inú obìnrin yìí yóò gbóhùn ò fáìn ewu obìnrin sì fáìn yóò bá máa bànújẹ́ ó lè mọ́ kírun gánjọ́ gbogbo òlọ́lọ́ ń ṣe dáhùn tó wọ́n bí kí wọ́n náà lọ ṣe brain surgery lọ́wọ́ sànù wa. ǹzúrù ilá mẹ́ni húwá asfala minkum wàlá tanzúrù ilá mẹ́ni húwá fàwọ̀kọkùn fàwọ̀ àjìdárú an látàtẹ̀sẹ̀rù nìmẹ́tàlá òní òní jẹ́kẹ́ alátẹ̀sẹ̀rù nìmẹ́tàlá òní òní jẹ́kẹ́ lè máa fojú kéré ìdẹ̀ra ọlọ́run ọba ọlọ́run ọba yìí ṣàánú wa. allahumma inna nas'aluka al-huda wa tuqa wal afafa wal ghina allahumma hadina wa sadidina ọlọ́run jẹ́ ká lè mọ rírì dáadáa tó ṣe fún wa o jẹ́ ká wà ní àwọn tí ó máa dúpẹ́ orí o اللهم اجعلنا من الشاكرين اللهم اجعلنا من الشاكرين برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته